السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún allahu subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ allọ́bẹ̀ ẹ̀dà tí ò ní tán kó má bá orí ilé jẹ́ tán allahu subhanahu wa ta'ala èyí tí ò ní tán tí ó sì ní parẹ́ kó má bá nabi wa muhammad sallallahu alaihi wasallam kó má wàá dúró lórí ẹnìkan kó máa bá àwọn aráalé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó bá ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo gẹ́gẹ́ bí Allah ọba ẹ̀dá ṣe pàṣẹ. Ìkẹ́ Allahu subhanahu wa ta'ala kó máa bá gbogbo wọn lápapọ̀ ọba. Ahmad Labeeb Lagbaji tí ẹ bá rántí a sọ nínú èyí tó kọjá nínú ọ̀rọ̀ tí a fi fèsì fún ipe ọ̀rọ̀ tí ń sọ lọ́dọ̀ ọ̀gbẹ́ni àrídùnú yẹn so àwa ní fi ń dọ́gbọ́n fèsì fún so àwa náà wá fèsì fún padà lórí àwọn ìsọkúsọ àti ìwíkúwí tí ń wí so nínú ọ̀rọ̀ yìí tí àwọn ọmọ ìyá wa kẹ́lọ́bẹ̀ ẹ̀dá bá ní sanwó lẹ́sàn lórí tí wọ́n sẹ́ndì sí mi so Lẹ́bíìbù Lágbàjì ó ń sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó yá sí wípé aláìmọ̀kan èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ni olódo ẹ̀dá òun ni ó mọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn jáde so lẹ́ni tó jẹ́ pé ó ń gbéra rẹ̀ sípò àáfà kí wá ṣe pé báyìí ń gbéra rẹ̀ sípò àáfà nìkan o ń fira rẹ̀ sí ipò àgbà àáfà fún àwọn nǹkan débi pé kódà a tún máa pera rẹ̀ ní ìjọba lẹ́bíbù lágbàjì àwo òní ìtawò ṣe fún ẹ tó tayọ pé káwà sọ ohun tó jẹ́ òdodo ọ̀rọ̀ fún ẹ káwà sọ ohun tí ń jẹ́ ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà fún ẹ kó gbọ́ kó gbà alọ́bẹ̀ẹ́dà ló ṣe kíni òun ló ní tó bá wù yóò fẹ́ mọ̀nà tó bá sì wù so ó lè ní kó kú sórí àánú àti ìrégbè àti àìmọ̀kan tó ń ṣe kíni àtàìmọ̀kan tó ń bá ká so alọ́bẹ̀ẹ́dà èyíkéyìí ohun tó wù òun ní máa ń ṣe tí ó sì sẹ́ni kan tí ó ṣe kíni tí ó bí amẹ́jà gbọ́ ohun tí lẹ́bí ìbò lágbàájì sọ. agbára ọlọ́run jẹ́ agbára ọlọ́run ẹ̀dọ̀lọ́run ẹnìkan ń pè ní ọmọta àṣọ kíní ẹ̀yìn jẹ́ ẹ̀rí ẹnìkan ló sí ẹ̀mí

gbogbo wọn náà kan máa wá fi àìmọ̀ kan sọ̀rọ̀ bí ìrẹ̀lẹ̀ bíbù lágbàjì sí ń sọ̀rọ̀ yìí ipe ká ní iṣẹ́ iná ló ń ṣe ọba tó dá ó mọ̀ pé kò wọ́ kó wọná o màmá òwò sì ń display ìmàmà máa ṣe gbogbo àwọn jákujàku àti rédèrèdè tó ń ṣe so òun sọ pé o màmá òun dẹ̀ fi rinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ ipò ohun tó bá wù ọ́ òun ló lè ṣe so ó lè ṣe ohun tó bá wù ẹ́ àmọ́ kìí ṣe nínú ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà ló ti ṣe ohun tó wù ẹ́ lórúkọ níta ń sọ fún ẹ nìyẹn kó lọ jẹ́ kórìí ẹ pé kó lọ rẹ pé kó lọ yára rẹ lọpọlọ so ohun tó bá wù ẹ kọ ló ṣe nínú ẹ̀sìn kìí ṣe ohun tó wù ló ṣe ẹ́ bíi property ìdílé yín ó lè ṣe bó ṣe wù lórí rẹ̀ so kódà property ìdílé yín gẹlẹ̀ bí ìbùlágbàjì kìí tún ṣe bó ṣe wù ọ́ ló gbọ́dọ̀ ṣe lórí rẹ̀ ó gbọ́dọ̀ tún ṣe bí alọ́bà ẹ̀dá ṣe pàṣẹ kéèyàn ṣe pẹ̀lú ìdílé ẹni. nísìnyí èèyàn lè ṣe bó ti wù òfin alọ́bà ẹ̀dá wà lórí kíni ó wà lórí ogún pínpín àbí bẹ́ẹ̀ kọ́ ìdílé yàn so oye nítorí òfin alọ́bẹ̀ẹ́dá wà lórí rẹ̀ so kìí ṣe gbogbo ohun tó bá wù ẹ́ ló lè ṣe nínú ìsìláàmù ń tà ń sọ fún ẹnìyẹn kó gbẹ́nu dákẹ́ à ń sọ pé orí àánú ló wà ó ń ṣe jákujàku ó ń ṣe rédèrèdè lórúkọ ìsìláàmù ó ń sọ pé ẹn tó bá wù ló lè ṣe so lábẹ́ ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dá kọ́ ló ti ṣe bó ṣe wù ẹ́ yẹn a lè máa sọ fún ẹ kó máa lo agídí kó máa lo gbáǹkó kó máa lo ẹ kó máa kùn kó máa ṣe gbogbo ẹ̀ eléyìí ò kàn wá àmọ́ àwa ó máa establish ẹ̀ fún ẹ ipe àánú ló ń ṣe ìsìnà ló wà lórí ẹ̀ so kó o máa promote àwọn olórin sajẹ́ kó o máa promote àwọn olórin kórin so àwọn olórin bèbèrè èdí so kó o máa promote wọn àwọn onísọkúsọ èèyàn omi nínú wọn yóò máa sọ pé òun kọrin náà ni ó sì máa kí o dùfá lómi nínú wọn orin náà ní kọ́ yín sì ń kí ó dùfá so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìṣìnà àtanù tó yá sí pé àwọn olórin tó ń ṣe kí ni tó fẹ́ máa promote lẹ́nujọ́ mẹ́ta ètò yá sí pé ń bẹ lára wọn so wọ́n sọ pé wọ́n fẹ́ nìkan hẹ́n ń sọ pé promoter àwọn olórin nǹkan kan ó kàn gbádànù irọ́ ni wọ́n bí ọ́dá kó má gbọ́rọ̀ wá so ní gbọ́rọ̀ wá kí ló fẹ́ ṣe tó bá gbọ́rọ̀ wá ṣebí ọ̀rọ̀ wa náà ló gbọ́ tó fi lọ sọ́dọ̀ àrídùnú tó fi ń sọ fún ẹ̀yẹn tó fi ń sọ lọ́dọ̀ àrídùnú wípé ẹ ìpè ara ẹni lánàbì tí Saheed Òṣùpá pera ẹ̀ lánàbì kìí ṣe pé ànàbì Muhammadu ló ń rí fàṣẹ ọ̀rọ̀ wa ló gbọ́ tó fi sọ yẹn náà so bóòlù ṣe fẹ́ ṣe tó bá gbọ́rọ̀ wa ǹjẹ́ aláàárẹ̀ máa ń kó ń bi ogun rẹ̀ ni ó fẹ́ kúnnù tó bá fi lè pọ̀ ogun rẹ̀ tì so oye ọ̀rọ̀ wa bí ogun ló jẹ́ fún àárẹ̀ rẹ̀ kò sí bó ṣe fẹ́ pátì so ẹni tí bá ń ṣàárẹ̀ kò sí bó ṣe lè pọ̀ ogun tí ó wúlò fún àárẹ̀ rẹ̀ ó fẹ́ ó kọ̀ kò sí bó ṣe lè pa tí ò lè pọ̀ ọ̀rọ̀ wa ti nítorí oògùn ni ọ̀rọ̀ wa jẹ́ fún ẹ ó jẹ́ fún àrùn tí ń bẹ lára rẹ so oye à ń sọ pé ó promote àwọn olórin kórin ó ti ẹ̀ ráwọn èèyàn gidi promote àwọn olórin àwọn olórin sajẹ àwọn olórin fújì àwọn oníkọkúkọ èèyàn àwọn oníkọkúkọ ẹ̀dá so àwọn tó wá sí pé wọ́n kọrin kalẹ̀ báyìí rédèrèdè ni wọ́n sì máa kọ ẹ́ eh? so problemu gbésí ayé ẹni tó bá gbọ́ wallahil azim kò jẹ́ problemu tiwa àmọ́ tiwa á kàn jẹ́ kókó lọ́rùn wa pé a rí i pé anù ló ń ṣe láwùjọ al'umma mùsùlùmí àwa gbẹnu dákẹ́ ìntàwò ṣe ìntàwọn ń gbìyànjú àti ṣe nù so ká yọ ìwọ̀ pé a mọ̀ pé anù ló wà lórí ẹ̀ tá sì sọ fún ẹ ká yọ ìwọ̀ yẹn kó lọ́rùn tiwa so ó wá gbọ́ ó gbọ́ wàláhì ó gbà kò léwa kún kò díwa kùn óyé ó wá ó gbà kò léwa kún kò díwa kù torí bó gbà só lówó kan tó fẹ́ fún wa ni so mm? so bó sọ pé ó gbà ẹ̀sìn gan náà bó ṣe yẹ lónìí nìsín ó ní owó kan tó fẹ́ fún wa náà a ní àǹfààní kankan tá fẹ́ jẹ lọ́dọ̀ rẹ tó tayọ ipò òkè o àti rẹni tájọ wà lórí ìjọmọ ẹ̀yà ìsìláàmù bó ṣe yẹ àti rẹni tájọ wà lórí Allah bẹ̀ẹ́dà fẹ́ òjíṣẹ́ rẹ̀ ṣe kíni òjíṣẹ́ rẹ̀ pàṣẹ bó ṣe yẹ ó kò tayọ bẹ́ẹ̀ so torí sì nǹkan tó ṣe ń tálọ́bẹ̀ ẹ̀dá fẹ́ àtòjíṣẹ́ rẹ̀ gan-an so kò já àmàlà rẹ̀ kò pa wá lára kò jẹ́ pírọ́blẹ́mù kankan fún wa so ò ní nǹkan tó fẹ́ fún wa bó gbà gan so àwọn ò sì nídìí nǹkan lọ́dọ̀ rẹ tó tayọ pé káwa sọ fún pórí àánú àti ìṣìnà ló wà ọ̀gbẹ́ni kálọ́bẹ̀ ẹ̀dá kò fẹ́ mọ̀nà so so ta ni gbogbo tó bá wẹ̀ ló lè ṣe náà gbogbo tó bá wẹ̀ ló lè ṣe náà ṣé owó ṣe wẹ̀ pẹ̀lú bísínẹ́sì ẹ̀ àmọ́ má ṣe bó ṣe wù ẹ́ lábẹ́ ẹ̀sìn alọ́bàáyẹ̀dá lórúkọ ìsìláàmù ìtawọ̀ nígbà fún ẹni ẹ̀ á sì máa sọ fún ẹ ọmọ gbó ti pẹ́ tájọ fọ̀rọ̀ gbẹ̀yìn sọ tó bá tún lótún gbé dìde àjọbọ̀ ọ̀fà tààrà gidi tí ò ní mọ́ kékeré oye so ohun tó bá wù ohun tó bá wù ẹ ló lè ṣe náà ẹ ẹyún pẹ̀lú ìgbésí ayé rẹ àmọ́ kìí ṣe pẹ̀lú ẹ̀sìn alọ́bàáyẹ̀dá ò lè ṣe bó ṣe wù ẹ́ pẹ̀lú ẹ̀sìn alọ́bàáyẹ̀dá ẹ̀sìn alọ́bàáyẹ̀dá ò ṣe dúkìá ìdílé bàbá rẹ kó mọ gbọ́lẹ̀ bíbù lágbàjì so ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà ìṣe dúkìá ilé àgbàjì tó ti wá ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà sánmà ni alọ́bẹ̀ẹ́dà ti fi ránṣẹ́ sí gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ tó sì ṣe lófin so látìgbà tó ti dá gbogbo asáyé ń bí látìgbà tó ti dá àkọ́kọ́ ẹ̀dá nínú àwọn ọmọ ẹ̀dá ádámà ó lè ṣe bó ṣe wẹ́ pẹ̀lú ìgbésí ayé rẹ̀ àmọ́ má ṣe bó ṣe wẹ́ pẹ̀lú ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà táwọn sọ fún ẹnìyẹn bó ṣe mú mú lè ṣe náà lábẹ́ ẹ̀sìn ta ni eléyìí wá jẹ́ christianity tó yá sí pé bó ṣe wọ́n kálukú ní òwà máa ṣe oye o lè ṣe bó ṣe wẹ́ pẹ̀lú àwọn ọmọ kéwù rẹ bó tẹ̀yà sí pé o tún ní right àti ṣe bó ṣe wẹ́ pẹ̀lú wọn but due to pé wọ́n wà ní nkẹ́ ààrẹ bó bá ṣe wọ́ ni kó ṣe wọ́n àmọ́ má ṣe ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà jakujaku má ṣe ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà ní rédèrèdè má pe ní tí èyí ṣe ẹ̀sìn fún àwọn èèyàn lẹ́sìn yìí táwọn ń sọ fún ẹnìyẹn ó wá ń promote àwọn olórin ìranù àwọn olórin ìrégbè àwọn olórin rédèrèdè àwọn olórin òsì ó wá ń promote wọn inú rẹ̀ ń dùn so ó tún wá fi ń ṣayọ̀ọ́yọ̀ ó mà ṣe fún ọ kò dá fún rárá àti rárá lẹ́ẹ̀bí ìbúlágbàjì tó bá ríyàn sọ fún àwọ̀ sọ fún un so kò jọjú fún rárá àti rárá kẹ́lọ́ bẹ́ẹ̀ dà kó fi ẹ́ mọ̀nà kó tó ẹ sọ́nà. bìrìtà kí n kìyàn kí n kì kí n ṣàdúrà fún kó wá jẹ́ kí n kọrin kí n tiẹ̀ kí n tiẹ̀ ẹ gbọ́ ó ní kóhun kíyàn kóhun kíyàn kóhun sì ṣàdúà fún ẹni tó jẹ́ olórin ipe kí n tiwa ó kàn wá ó ṣe kí ni ó kàn wá oye ó kàn wá torí tó bá bẹ̀rẹ̀ sí tó bá tó bá gbé tó bá pera rẹ láàfáà mọ́ lẹ́bíbù lágbàjì tó pera rẹ láàfáà mọ́ gbogbo àwọn tó kójọ nínú ọmọ kéwú lé wọn dànù ní kó lọ sílé àwọn òbí wọn so oye gbogbo ohun tó fi rò wípé bóyá òfin jẹ́ àfà oye so gbogbo àwọn kéwú kéékèèké tó rò pé ó mà tó fi ń jẹ́ àfà má mà náà má oye lẹ́bí bùlágbàjì ọya ìwọ náà gbégbá ìmá kọ fújì gbégbá ìmá ṣe kíni ìmá kọ orin ẹ ìmá kọ ìmá gbégbá ìmá kọrin fújì káàkiri kó wa máa fi kí àwọn kọ̀líìgì ẹ tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe kíni tó bá ti bẹ̀rẹ̀ sí tó bá ti bẹ̀rẹ̀ sí kọrin fújì ó mà so tí Paso nìsìn tí Paso bá yin Saheed Òṣùpá a lè má ní pírọ́blẹ́mù pẹ̀lú pé Paso yin Saheed Òṣùpá lópin ìgbà tí ò bá ti ní ṣe pọ̀ pẹ̀lú pé ó tọwọ́ bọ nǹkan tó tóbi nínú ẹ̀sìn bí irú èyí tí Òṣùpá fi pé Paso àti àwọn barista yìí pé òun máa nábì Paso ìsọkúsọ gbà nìyẹn a gbọ́dọ̀ mójúkò ń bì yẹn so oye but kó wá máa ṣe lórúkọ yìí pé àáfàá ni ọ́ lórúkọ yìí pé public figure ni ọ́ fáwọn mùsùlùmí èyí tà ní fi ọlọ́run lẹ́rìí lórí nìyẹn láti káwọn èèyàn mọ̀ pé ìranù gbà òṣì gbà rédèrèdè gbà ló ń ṣe ṣé wọ́n tó yá sí pé òun yin Mohbad ìwọ tó yin Mohbad ìwọ tó yin àwọn Mohbad ló wà ní àwọn eléyìí ìwọ tó yin àwọn Portable ẹ́ tó yin Naira Marley àbí bó wọ́n ti ń pè é Lo wá níyàn àwọn eléyìí o lálàáfíà fa wàláhì ó yẹ kán lọ wẹ̀ sàn gidigidi ó yẹ kán lọ ṣe ìwòsàn fún ẹ kán lọ ṣàyẹ̀wò fún ẹ gidigidi àyẹ̀wò tó ní wọ́n ń ṣe fún ẹ ní London yun àyẹ̀wò yun kò kún dáadáa o ní di professional nínú àwọn doctor tí wọ́n lè yẹ̀yàn wò dáadáa tí wọ́n wò ó ti ń dààmú ẹ̀ gan ẹ́ ó ní tó bá tiẹ̀ wá tó bá tiẹ̀ wá ṣàdúrà fún kírísítẹ́nì so ẹ̀ ṣé wọ́n mú ọ ni à tó bá ṣàdúrà fún kírísítẹ́nì tó bá já sí wípé ó sì wà láyé oye tí kírísítẹ́nì náà bá sì wà láyé so o ní pírọ́blẹ́mù ẹ̀wẹ̀ irú àdúrà tó ṣe fún un ní ó dìtàmì tí ó ṣàdúrà kí Allah bẹ́ẹ̀dà fi mọ̀nà kó tọ́ sọ́nà ó ṣàdúrà kí Allah bẹ́ẹ̀dà jẹ́ kó mọ tí ń jẹ́ sìn òdodo tí ń ṣe Islam so ó ṣàdúrà fún pé òkè Allah bẹ́ẹ̀dà ó ṣàlékún arzikí fún ní èyí tí ó fi jẹ́ sábà bí ìmọ̀nà fún oye àyànkò sí problem ó ṣàdúrà kí Allah fún lọ́mọ oye lọ́mọ tí ó wúlò láyàtà kìámà oye ẹ̀hẹ́n kò sí problem lọ́mọ tí ó gbọ́ta láàtò jíṣẹ́ ẹ̀hẹ́n kò sí problem oye àmọ́ kó wá máa ṣàdúà fún kírísítẹ́nì pé yóò wọ àlìjẹ́nà tó sì wà nínú kírísítẹ́nìtì rẹ̀ kódà kó má ti kú so ó sọ fún pé kó gba ìsìláàmù ní láti fi wọ àlìjẹ́nà kì í ṣe kó ṣàdúà fún pé ọlọ́run jẹ́ kó wọ àlìjẹ́nà so tó bá wá jàjà tún wá ti kú tó wá ń sọ pé ọlọ́run bó fi sáàlì jẹ́nà àádó tí ọlọ́run ìpera wá ń bí rédèrèdè ló ń ṣe jákujàku lè ṣe léyìí ò sínú ẹ̀sìn wa èyí ò sínú islam tọ́lọ́bẹ̀ ẹ̀dà fi hàn nàbí sallallahu alaihi wa alihi wa so á jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ oye á jẹ́ kó ṣe kí náà á jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ torí nínú iṣẹ́ òṣì tó lè ṣe ni so nínú iṣẹ́ ibi tó lè ṣe ni kí kírísítẹ́nì kú tí kírísítẹ́nì bá kú lè ṣàdúrà fún

èmi ò ṣe nǹkan kan torí káyé dá mi mà Yelman Yusuf wallahi èmi ò ṣe èmi ò máa sọ̀rọ̀ lórí social media yìí nítorí pé káyé fi dá mi mà ká lè gbógun ti ẹ̀yin tẹ́ ń pe nǹkan ní ẹ̀yin tó yá sí pé ẹ̀ ń ṣeré dèrèdè lórúkọ ìsìláàmù yìí ká lè kojú yín la ṣe wá síbí káwọn èèyàn lè bá àmọ́ ẹni tí ń jẹ́ òdodo káwọn èèyàn lè máa yàtọ̀ láàrin àánú àti ìmànà káwọn èèyàn lè bá rí clearly pé rédèrèdè nírú yín bá ká wọ́n sì lè bá àgbọ́ àgbọ́yé tí ń jẹ́ ìlànà òdodo tí ń ṣe islam àti sunna nabi sallallahu alayhi wa sallam so eyín jẹ́ gbòógì nu tó gbé wa lórí social media tó tó bá pé kéèyàn káwọn èèyàn lè bá mọ̀ wá ni a máa ń tà sọ dáadáa a máa ń tà wí dáadáa yàtọ̀ sí gbogbo àwọn ẹni tá ń sọ yìí so oye a máa àwọn nǹkan tó yá sí pé a sọ tó bá yá sí pé torí káwọn èèyàn lè bá fẹ́ràn wa àbí káyé lè bá mọ̀ wá àwa táà ní pírọ́blẹ́mù pẹ̀lú pé ẹnìkan ò fẹ́ràn wa láwa máa ṣe nǹkan kan torí pé kẹ́nìkan lè bá a mọ̀ wá ò bá mọ̀ mọ̀ wá pírọ́blẹ́mù ẹni yẹn so tiwa ní pé kẹ́lọ́bẹ̀ ẹ̀dà ti fi ohun tá à ń sọ kó fi tó kó ti fi ṣàǹfààní fáwọn ò máa dúró àwọn èèyàn tó yá sí pé wọ́n máa ń pè wá so tá a bá ti ṣe rọ́dù fún ọ lórí àwọn ìmọ̀kan rẹ ò máa dúró àwọn èèyàn tó yá sí pé wọ́n máa ń pè wá tó wọ́n jẹ́ olólùfẹ́ rẹ tó yá sí pé wọ́n mọ̀ sọ pé à káwọn mọ̀ pàrọ̀ lóòótọ́ lẹ̀bí ìbùkù so àánú ń bẹ lára so tí ò bá wúlò fún wúlò fáwọn kan nínú àwọn ẹni tó yá sí pé wọ́n fẹ́ràn rẹ àmọ́ gbà tán bá ródòdó wọ́n kú níbi ìmọ̀ fẹ́ràn rẹ nífẹ̀ẹ́ afọ́jú àìmọyerú wọn bẹ́ẹ̀ dáadáa so àìmọyerú wọn bẹ́ẹ̀ dáadáa so tí ò bá wúlò fún tí ò bá ṣàǹfààní fún à yóò ṣàǹfààní fáwọn èèyàn oye wáàsí ànábì Musa alayhi kò ṣàǹfààní fún Firaun àmọ́ ṣàǹfààní fún àwọn kan nínú àwọn ọmọlẹ́yìn Firaun ló bá parí <laughs> ló bá tán so kò sí problem tí wọn ò bá gbà oye so torí àmọ́ sọ nítorí pé kíwọ nìkan lè bá a gbọ́ oye à ń sọ nítorí pé yóò tún jẹ́ sábàbí fún yóò tún jẹ́ sábàbí ìmọ̀nà fáwọn ẹlòmíì yàtọ̀ sí wọ oye so ìwọ ló kàn jẹ́ bone of contact ẹ bóun á ṣe máa ń sọ òyìnbó òyìnbó kí máa ń sọ òyìnbó sọ ìwọ ló kàn jẹ́ subject matter subject matter tá à ń tírìtì gẹ́gẹ́ nípa ìsìn náà yẹn a mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n fẹ́ràn rẹ tí wọ́n sì máa gbọ́ àwọn sọkúsọ yun kó lè jẹ́ sábàbí ìmọ̀nà fáwọn ẹni tó bá ti fi etí kókó kúkú ọ̀rọ̀ rẹ ẹ̀hẹ́n tí wò bá tiẹ̀ mọ̀nà ìrùngbà tó fẹ́ mọ̀nà àmọ́ àmọ̀ bẹ alọ́bẹ̀ẹ́dà kó ń ṣe rọrùn fẹ́ láti yá sí pé kó mọ̀nà so ohun tó pẹ táwọn èèyàn fi mẹ́ ló ń sọ táwọn èèyàn fi mẹ́ nǹkan kan bẹ́ẹ̀ mọ́ kí ni hmm? tó bá sí pé káwọn èèyàn mọ̀ wá tọ́ pé torí káwọn èèyàn mẹ́ ọmọ wa ni káwọn èèyàn fẹ́ràn wa ni àmọ́ táwọn sọ dáadáa lẹ̀ bíbù lágbàjì a ní máa ka áyà fáwọn èèyàn ní máa ka àdísì fáwọn èèyàn a sì ní máa ṣe kíni a ní máa ka tíra fáwọn èèyàn so a sì ní dúró lórí pé rárá o so àwa ń ti wá àfẹ́ a ní dúró lórí pé ìyọ́nà alábẹ́ẹ̀dá là ń wá a ní dúró lórí pé ẹni bá fẹ́ràn wa ó káàbọ̀ ẹni tí ò bá fẹ́ràn wa ó dáàbọ̀ a ní dúró lórí yùn ká ní káwọn èèyàn mọ̀ wá làbá fi ń sọ mò ń sì ń sọ títí dòní yìí so èmi ń tèmi èmi yelma yusuf ó yẹ ẹni bá fẹ́ràn mi lèlá bismillah ẹni bá kórìíra mi tọ̀ ó dàbọ̀ <laughs> ló bá parí <laughs> kò sí problem <laughs> so ló bá tán fa so àwa nìyẹn àwọn èyí sọ̀rọ̀ torí káwọn èèyàn máa sọ ká ní abá fẹ́ káwọn èèyàn mọ̀ wá ni àbí kẹ̀kẹ̀kẹ̀ irú rédèrèdè tó ń ṣe yìí one of the most easiest way láti jẹ́ kéèyàn wà popular ní gbogbo jákujàku tó ń ṣe yìí so one of the most easiest way to get traffic on social media oníjọ́ rédèrèdè tó ń ṣe yìí so irú àwọn pàṣọ yìí làbá lọ mọ́ yìn irú àwọn Saheed Òṣùpá yìí làbá lọ mọ́ yìn táfi gé ní traffic irú àwọn ẹ àwọn olórin òṣì bí irú ètí àrídùnnú máa ń bá káàkiri yun báwa náà bá máa ṣe ṣe nìyẹn ká ní ayé làwa bá ń wá bọ̀ kò sí ní tó kàn wá náà so àwa káwọn èèyàn ṣáà ti ṣe kí ni kọ́ láti gbọ́ ẹ̀sìn àlọ́bẹ̀ẹ́dà so ó sì rí gedegbe pé àtọ̀ ń bẹ láàrin wa àti ẹ̀rẹ̀lẹ̀ bíbù lágbàjì so ẹ̀hẹ́n do ohun tó wá pè wá òun là ń ṣe o wallahi alazim èyí tó pè wá ní pé an naqula linnasi ma qala Allahu wa ma qala so èyí tó pè wá ní pé ká sọ fún àwọn èèyàn ohun tá lọ́bẹ̀ ẹ̀dà sọ àti èyí tó jíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam sọ wallahi èyí tó pè àwa nìyẹn àwa dùnú sí pé afẹ́ àwa dùnú sí pé ohun tá wà lórí ẹ̀nìyàn ká lọ́bẹ̀ ẹ̀dà kó má yọ ẹsẹ̀ wa kó mẹ́ẹ̀ so àṣé ó pè ìwọ náà pé kó wà lórí ìlànà ṣetán nítorí àwọn ẹni tó máa ń ṣerú tó ń ṣe yẹn àwọn ẹni tó wá sí pé ṣetán ti jòkó sínú ìgbésí ayé wọn ni so àwọn ni wọ́n máa ń tẹ̀lé àwọn akọrin òṣì àwọn ni wọ́n máa ń tẹ̀lé àwọn olórin ìyà àwọn olórin àbùkù àwọn olórin oníkọkúkọ so àwọn èèyàn bíi tiẹ̀ tí ṣetán ti wà nínú ìgbésí ayé wọn ni wọ́n máa ń tẹ̀lé wọn wa shu'arahu yattabi'uhumul ghawun so àwọn olórin àwọn olórin wo àwọn oníkọkúkọ olórin àwọn akọrin kọbótò nínú àwọn olórin eh, àwọn dìndìnrìn èèyàn àwọn òpònú èèyàn alghawul guwat so àwọn ẹni tó máa ń tẹ̀lé wọn nìyẹn àwọn tó máa ń tẹ̀lé àwọn olórin bẹ́ẹ̀ nìyẹn eh, àwọn òpònú àwọn afọ́fúngbému àwọn àwọn àwọn agọ̀fẹ́nu họ́ra èèyàn so gbogbo tó bá lè òkó túrọ̀ òun sí <laughs> o lè tú sí àwọn ẹni àánú o lè tú sí àwọn dìndìnrìn o lè tú sí àwọn òpònú o lè tú sí àwọn òmùgọ̀ àwọn ni wọ́n máa ń tẹ̀lé àwọn olórin èmi kọ́ mo sọ kùránì ló sọ bẹ́ẹ̀ o ipe ẹ̀yin tìǹtìǹ ilẹ̀ máa ń tẹ̀lé àwọn olórin kórin àwọn olórin tó wá sí pé ẹ́ tó wá sí pé kò sí ìtìjú kankan lára wọn wọn ní ìtìjú kankan kò sí tí wọn lè kọjáde lẹ́nu so àwọn èèyàn dìndìnrín ni wọ́n máa ń tẹ̀lé wọn bí irú ìtílẹ̀ bíbù lágbàjì ń ṣe yìí kálọ̀ bẹ̀rẹ̀ rà kó bá wa fọ̀nà mọ́ so tí ohun tó ń ṣe tó bá pè ẹ́ ẹ̀hẹ́n ó pè ẹ́ nù ó lè má pè ẹ́ lómìn tí ń gbọ́ tó bá gbọ́ ohun tá à ń sọ ó lè padà mọ̀nà látara ipò látara pé aṣàlàyé oye àsọ pé òun promote àwọn olórin kórin àwọn olórin ṣé ṣé promotion wo gan ló tiẹ̀ fẹ́ fún Pasuma gan ṣebí promotion wo ló fẹ́ fún Pasuma ẹ́ promotion wo ló fẹ́ fún pàṣọ ló fẹ́ fún aláàjì pàṣọ promotion wo ló fẹ́ fún aláàjì pàṣọ tí ẹ bá ṣe ìranu àti àtijẹ àti mú bánzá kẹwẹ̀ tó nǹkan wà lẹ̀ bíbù lágbàjì ìranu àti àtijẹ àti mú òsì lásán tó ń wá so àtijẹ àti mú ìranu àti ìrégbè tó ń wá promotion wo ló fẹ́ fún irú pàṣọ ẹ promotion wo ló fẹ́ fún irú rẹ̀ Allah bẹ̀rẹ̀ ó ṣàánú rẹ̀ o tọ̀rẹ́nu. àdúgbò ni ìyàwó náà dé wa kí wọ́n kí n mọ̀ra ní gàgà iṣu kí wọ́n kí wọ́n dà wọ́n bẹ dà ni. no tó kàn pẹ̀lú sí. kò sí tó kàn wá pẹ̀lú ti. ẹ má bá ti. ẹ bá ti yọ. so àwọn ò bá ti wá lọ ìsìláàmù rẹ o tó bá sọ̀sọ̀kúsọ áfíìsì fún tó bá ṣèṣekúṣe lórúkọ ìsìláàmù tó ń pẹ́ àwọn èèyàn sí díẹ̀ wàláhì ànífẹ́lẹ̀ ká mọ bá ti wá lọ́nbó ní ibo wọ́n ti ń ṣerú rẹ̀ so a wà níwájú ilé rẹ báyìí tó bá ti sọ rédèrèdè ó gbọ́n gba èsì rẹ tabaráyè rẹ so a lọ síbi kankan ó ní sọ rédèrèdè ká máa wọ́ pé tàbí hmm, ibù rárá á fèsì fún oye àbá ti wá lọ ẹ̀hẹ́n àbá ti wá lọ oye àṣekínni àbá ti wá lọ àtàkùsí ọlọ́run ni pé àwo takú sí ọlọ́run pé rárá sẹ́ àwọn tó ń sọ yìí rédèrèdè ló ń sọ àwọn tó ń ṣe yìí jákujàku ló ń ṣe má ṣe lórúkọ islam mọ́ pàátì so kò sí oore kankan bẹ́ẹ̀ fún ẹ tó bá tiẹ̀ rí àǹfààní one million two million three million one point five million so five hundred thousand tó bá rí àwọn ẹ àwọn eléyìí jẹ níbi àwọn promotion rédèrèdè jákujàku tó ń ṣe yìí àtàwọn rédèrèdè tó ń ṣe yìí so bó wá ní alkiyama rẹ̀ ẹ̀ńlẹ̀ bíbù lágbàjì tí a ń fà ní 500,000 1 million 1.5 2 million 3 million tó bá wá sí ẹ lápò látara pé o promote pàṣọ àbíkẹ̀ látara pé o fẹ́ máa promote àwọn olórin ìsajẹ àbí àwọn ìranù tó ń bá ká so bó wá ní alkiyama rẹ̀ ṣé ó fi owó náà ó fi ra alkiyama ni tí ó fowó náà ra aljanna ni ó sì ronú báyìí lẹ́bí ibùlágbàjì kọjọ́ tó lọ fún ẹ̀ hmm? ronúpìwàdà kí ọjọ́ tó lọ fún ẹ̀ ẹ́ ronúpìwàdà kọjọ́ tó lọ fún ẹ̀ so mo ń ṣe nàṣíà fún ẹ láti inú ọkàn mi oye ẹ̀hẹ́n ronúpìwàdà kọjọ́ tó lọ fún ẹ̀ èyíkéyìí owó tó bá léwu kó o fẹ́ tó kó o rò pé bá òun ló fi ń ṣe nǹkan yẹn o nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀hẹ́n oye so kò lè gbà ọ́ níwájú Allahu subhanahu wa ta'ala kò lè gbà ẹ́ láì ń bi ìyá Allah óyé kó wá máa advertise kó máa promote irú àwọn èèyàn báyìí ó rí nǹkan gidi promote ìdánilẹ́kọ̀ọ́ kan tó wúlò kò sí látọ̀dọ̀ rẹ̀ ìgbà tó tiẹ̀ ké tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun kí ló fẹ́ kọ́ àwọn èèyàn so ṣé tíra kan ló sọ pé ó fẹ́ gbé bọ́ta <laughs> tíra kan ló sọ pé ó fẹ́ gbé bọ́ta tó fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn lórí ẹ̀ ẹ̀ ń lẹ̀bi ìgbà tó ké o mọ̀ so o mọ̀ náà ibi tí problem rẹ tiẹ̀ kọ́kọ́ wà nìyẹn pírọ́blẹ́mù ayé rẹ̀ ibi tó kọ́ wà nìyẹn o mọ ẹ̀kọ́ ẹ̀sìn oyè sọ táìmù tó wáyẹ kó fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn fáwọn èèyàn àbí kẹ̀ kó fi ṣe àwọn ọmọ o sì láwọn ọmọ kí ń wájú fa oyè táìmù tó yẹ kó kó wọn jọ kó máa kọ́ àwọn kó máa kọ́ wọn láwọn tíra kó máa kó ìmọ̀ sí wọn lágbárí kó máa ṣàlàyé ìmọ̀ fún wọn so táìmù yìí ló wà fi kọ́ àwọn ọmọ jọ ó wà máa sọ̀rọ̀ pàṣó fún wọn ah pàṣó eh pàṣó ee Saheed Òṣùpá yéé yéé láwọn ọmọ tó ẹ̀kọ́ kó mùtúnù sí wọn lórí mùtúnù àwọn ẹ̀kọ́ èdè lárúbáwá gan kò yí àwọn ọmọ kéwù rẹ̀ yẹn ká tó wá sọ mùtúnù àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ẹ́n kí ló tó ń ṣe báyìí so kí ló tó ń ṣe báyìí àwọn kan wọ́n sì kọ́ àwọn ọmọ iṣẹ́ lọ́dọ̀ pé kí wọ́n wá kéwù fa hmm? àwọn kan wọ́n kọ́ àwọn ọmọ iṣẹ́ lọ́dọ̀ pé kí wọ́n wá kéwù fa dákun táwọn ọmọ yìí tó bá fẹ́ ṣe ṣàá tó bá fẹ́ gba ṣàádà kí ni wọ́n gba ṣàádà lé lórí àbí wọ́n yìí fún àwọn ọmọ ń ṣàádà ní ilé kéwú títẹ àwọn ọmọ yìí gba sátífíkẹ́tì pé wọ́n kéwú tó bá fẹ́ fún àwọn ọmọ kéwú rẹ̀ yùn ní ṣàádà ìpè sátífíkẹ́tì pé ẹ kéwú o kí ló fẹ́ fún wọn ní ṣàádà lé lórí lẹ̀ bíbò ó fún wọn ṣàádà lórí pé ó ń sọ̀rọ̀ pàṣọ àti ṣàìdòṣùpá fún wọn ó nílàkà orí rẹ̀ ò pé wàláhìlà ṣe ó fún wọn ní ṣàádà yìí pé òun sọ̀rọ̀ Saheed Òṣùpá òun yin Saheed Òṣùpá òun yin pàṣọ òun yin fún wọn ṣàádà tó fún àwọn ọmọ tí wọ́n kó sí ẹwájú tóun tí wọ́n ní kó kọ́ńkéwù nìyẹn so ẹn ẹn lẹ́bí ibù lágbàjì tó bá fún àwọn ọmọ tó kó jọ yún tó máa ń rìn láàrin wọn yún tó bá fún wọn ní sátífíkẹ́tì pé wọ́n kéwú lọ́dọ̀ rẹ̀ orí kí ló fún wọn sátífíkẹ́tì yẹn lé lórí ìbéèrè ni fún ẹ ó kàn fi ó kàn ń waste àwọn ọmọ dànù ohun tó fi ń àwọn ọmọ jọ gan wọ́n sì máa sa agolo gan ó sì wúlò fún wọn kí wọ́n máa sa agolo ó wúlò fún wọn torí wọ́n rí tọ́rọ́ kọ́bọ̀ àmọ́ eléyìí wọn nǹkan ké lọ́dọ̀ rẹ ó kàn ó kàn kó wọn jọ ó bá wọn tó ẹjọ́ òsì ẹjọ́ o sì má kọ́ àwọn ọmọ jọ gan kó o sì má bá rẹ lọ neutrally ọmọ lọ́mọ ó àsìkò wọn òun kàn ń wéṣì ẹ̀ dànù èyí ẹ̀kọ́ tó ẹ̀kún rí kọ́ ò ní gan dèbòdèbò tó kọ́ wọn yanjú dèbòdèbò tó fi yé wọn ọ̀rọ̀ pàṣẹ ló wà máa sọ fún wọn àwọn máa ṣe o ẹ̀yin tẹ́ bá lọ́mọ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ tètè wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn ọmọ yín oye tó bá yá sí pé ẹ̀kọ́ ẹ̀sìn lẹ́fẹ́ káwọn ọmọ yín kọ́ yanjú oye ẹ tètè wá bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yín kẹ́ wálé kéwù kan tó yanjú lọ fa àwọn ọmọ yín sí tí wọ́n lọ kọ́ ìmọ̀ ń pa ẹ̀sìn wọ́n kọ́ ìmọ̀ nípa èdè ẹ̀sìn wọn tí ó yanjú torí eléyìí ó mọ̀ dègbòdègbò tí ó kọ́ wọn àwọn promotion tí ó máa ṣe fún wọn nu ẹ́ imagine kọ́ mọ́ <laughs> wá imagine kọ́ mọ́ wá imagine kọ́ mọ́ wá kọ́ mọ́ wá já kọ́ mọ́ wá jáde lé kí ó lọ́dọ̀ kọ́ mọ́ wá jáde lé kí ó lọ́dọ̀ lẹ́bí wù lágbàjì kọ́ wá délé kọ́ wọ́n sọ fún pé ah ó sì ka ó kùránì fún wa so kó wá mú orin kó wá mú ẹnu lé orin bá wa sí kó wá mú ẹnu lé orin pàṣọ ipe àbẹ́gbọ́ àfáà wa ìjọba lẹ́bi ibù lágbájú ó ti kọ́ wa ní promotion <laughs> wọ́n á mọ̀ sọ pé lẹ́bi ibù ti kọ́ wa ní promotion kódà ó kọ́ wa ní promotion bá wa sí i wọ́n á mọ̀ ṣàlàyé ẹ̀bẹ̀ fún wa káyọ̀ ọ̀la àdéhùn mẹ́lẹ̀ yorùbá tí ṣe kékeré wàhálà lẹ́bíìbù kálọ̀ bẹ́ẹ̀ dá ṣàánú ẹnìkan sọ pé mo láìkí violence violence kọ́ à ń sọ òdodo ọ̀rọ̀ fún ọ̀gbẹ́ni yìí ni à ń sọ òdodo ọ̀rọ̀ fún tó bá sì lóhùn ò ní gbọ́ àwa náà ò ní gbà ni. torí ẹ̀sìn alábẹ̀ẹ́dà ló ń bà jẹ́ yàn ní máa wọ́ ẹ̀ràn bó bá ń ṣe ń ohun líle bá wa sọ̀rọ̀ àwọn náà máa dá padà fún ẹ insha Allahu azim torí o lè wà lórí àánú kó máa fẹ́ jágbe máa wà káwà máa níbo táwà lórí àwà lórí alábẹ̀ẹ́dà fẹ́ òjíṣẹ́ fẹ́ oye àwà máa bẹ̀rù wọlẹ̀ bíbù lágbàjọ́ ọlọ́run má jẹ́ so bó bá ṣe jù so má waste time àwọn ọmọ tí wọ́n kó sí ọ lábẹ́ pé kó máa kọ́ wọn ní ẹ̀kọ́ tó o bá ní mọ̀ ń pa ẹ̀sìn jẹ́wọ́ fáwọn òbí ọmọ yìí pé abẹ́ gbọ́ so o ní mọ̀ ń pa ẹ̀sìn o o ní mọ̀ ń pa ẹ̀kọ́ tí wọ́n ní kó kọ́ àwọn ọmọ o so fún délé ẹ má waste time àwọn ọmọ yìí o kìí ṣe kó kàn wá kọ́ àwọn ọmọ jọ òye kìí ṣe kó kàn wá kọ́ àwọn ọmọ lọ́mọ jọ kó wá máa bá wọn tún àwọn ẹjọ́ òsì láàárọ̀ kùtùkùtù àwọn ẹjọ́ tí ò ní wúlò kó wá sí pé ẹ ọ̀rọ̀ àwọn olórin àwọn olórin gànfẹ́ àwọn olórin sáájẹ́ ló wà máa sọ láwùjọ àwọn ọmọ tó wá sí pé ọpọlọ wọn sì fresh ọpọlọ wọn sì ṣe kí ni ó sì tutù wọ́n ń bùkátà sí kí wọ́n rí n tó já sí wípé ó dàgbé sínú làákàì wọn nítorí ọjọ́ ọ̀la kó wájá sí pé àwọn ọ̀rọ̀ àwọn olórin ló àmọ́ gbé sí wọn lọ́pọlọ òun corrupt làákàyè wọn nìyẹn náà so ó mọ̀ pé làákàyè àwọn ó mọ̀ pé làákàyè mentality ọmọ ènìyàn so psychologically so ohun tọ́mọ ènìyàn bá gbọ́ yìí máa ń ṣòro fún láti ṣe kíni láti gbé kó lẹ́mìí so àwọn nǹkan tó yẹ kó máa sọ fún àwọn ọmọ yun so oye kódà ọmọ tó jókòó ọmọ tó jókòó sí ọlẹ́gbẹ̀ẹ́ yìí tó wé láwà ní tó gbá àrólè rẹ ni tó jókòó sí ọlẹ́gbẹ̀ẹ́ yìí so ká ló bá ní làákàyè kò yẹ kó o tiẹ̀ mú lọ síbi tó ti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú pàṣọ ká ló bá gbọ́n ká ló bá mọ bí wọ́n ṣe ń mójútó ohun tó ń jọmọ kéwú torí ohun tó ń sọ yún so ó lè má ó lè rò pé bá kò tẹ́tí sí o so yóò máa wà nínú mẹ́ńtálítì rẹ̀ yóò máa wà nínú làákàyè rẹ̀ so nǹkan yún yóò máa yóò padà máa lápa lára rẹ̀ àfi tá lọ́bẹ̀ẹ́ dàbá ṣàánú rẹ̀ nìkan lókù bọ̀ tí ń gbà tó wá sí pé gbogbo àwọn eléyìí gan náà nínú àwọn ẹ̀kọ́ tó wá sí pé o ní o kọ o sì fẹ́ kọ o sì fẹ́ mọ̀ àfi ká lọ́bẹ̀ ẹ̀dà kó ṣe kíni kó ṣàánú tọ́ lọ́bẹ̀ ẹ̀dà ó fi ẹ̀ mọ́nà lọ́bí. ó ẹ ò bá má jẹ́ pòmọ́tà pàṣọ nìkan lẹ́bí bù tó bá wù ọ́ jẹ́ pòmọ́tà gbogbo àwọn olórin pátápátá kai Lẹ́bíbù tó bá wẹ̀ jẹ́ promota àwọn oní hip hop Lẹ́bíbù tó bá wẹ̀ ó mọ̀ pé Michael Jackson ti kú tó bá wẹ̀ ṣe promota fún Michael Jackson tó ń ti bí ò ṣe ṣe láyé mọ́ tó gbọ́ Lẹ́bíbù lágbàjì pírọ́blẹ́mù ayé rẹ ni so àwọn òṣàmọ̀ sọ fún yín pé anù ló ń ṣe ìsìnà ló ń ṣe ẹ́n ok o ti wá jẹ́ promota gbà so ẹ́n káàbọ̀ kú lé ìrẹ̀lẹ̀ bíbù lágbàjì o káàbọ̀ o promota àgbà oye má wá jẹ́ promota pàṣọ nìkan tún jẹ́ promota iblis direct oye jẹ́ promota ṣetán direct wàhálà àti ẹnu lẹ́bíbù a níjọ wọ sàárè kan náà àá ok o rò pé ó wàá sọ pé o ti wá di promota pàṣọ ń sin inú wa bí ara rẹ ló ń ṣe ara rẹ ló ń ṣe kí ara rẹ ló ń ṣe kúkú jẹ́ promota fún iblis direct ọ̀gá in charge pátápátá jẹ́ promoter fún kí ló tẹ́ ti promote tán lẹ̀ yorùbá kí ló ti promote tán sọ nǹkan náà fún mi tó ti promote tán lẹ̀ yorùbá yẹrẹ lẹ̀bí ìbúlágbàjì wọ́n náà o promote oògùn wọ́n náà lo promote o promote yẹ̀pẹ̀ o promote wọ́n náà lo promote àwọn olórin hip hop wọ́n náà ló ń kí àwọn ọmọ ẹ àwọn ọmọ kọ́ọ̀tì òkè ló wá kù tó ti promote ńlẹ̀ yorùbá sọ fún mi nǹkan náà tó ti promote ńlẹ̀ yorùbá yẹn tí ì rí nǹkan báyìí tó jẹ́ nǹkan aburú tó ti promote ńlẹ̀ yorùbá sọ sọ nǹkan náà tó ti promote nílẹ̀ yorùbá oye o promote christianity ẹ̀hẹ́n o promote àṣìṣe ẹ̀hẹ́n kí ló ti promote eléyìí ni ó wà máa dùn wá ìwọ tó lè promote Christianity tó lè promote eh, eh, àṣìṣe òun ni eléyìí ó wà máa ká wa lára o mọ tó ń ṣe má kúkú di promoter fún pàṣọ di promoter fún iblis director ọ̀gá in charge pátápátá <laughs> olóhùn tó wá kúkú di promoter ó mà káàbọ̀ lágo mélòó níwọ̀ tó promote Genesis so níwọ̀ tó promote ẹ́ eh, eh, òmìnira ọmọ yorùbá obìnrin ya grandma tí ò lálàáfíà kan báyìí so tírun rẹ̀ rí jákujàku kan báyìí tẹ́jọ pàdé ní London ìwọ tó promote ẹ̀ tó sọ pé nǹkan kan náà ní nǹkan kan bẹ́ẹ̀ oye so ṣé pàṣẹ ló wá fẹ́ promote tí yóò wá máa jẹ́ bànújẹ́ fún àwa àwọn kan sọ fáwọn èèyàn pé orí àánú ló wà ní a sì ṣàlàyé fáwọn èèyàn ló bá parí ló bá tán <laughs> so kò sí tó wà ń bẹ̀ tó tayọ ẹ́ eh? àlẹ́gbà kan tá nà ọ́ náà ẹnu náà láfi sọ ìdí láfi jòkó so bá ṣe máa sọ náà ní oyé ẹ̀hẹ̀n bá ṣe máa wí náà nílẹ̀ bíbù ó kàn ní bínú ni a lè dákẹ́ ká máa wọ́nran tó bá sì bínú bínú kó larí mọ́lẹ̀ wàhálà àti ẹnìyẹn so oyé alọ́bẹ̀ẹ́dà ó fi ọmọ náà. Àlàbí ìlàgàjì ló ń ṣe mọ́tà fún ọ̀kà ní ó dàbí bó ṣe dáhùn àná ẹ̀dẹ̀kẹ́sẹ̀ dẹ̀ sí. àná ẹ̀dẹ̀kẹ́sẹ̀ dẹ̀ sáà àbá. ó tún ti báyìí. àbá ti o báyìí. ó ti wọ́n ti lọ sọ. á ti lọ sí lọ. ó kà gbọ́dọ̀ báyìí. ó tọ́ wálé báyìí. jìbìtì. á ti rí jẹ́ra. ní nǹkan tó sọ kẹ́lẹ́lẹ̀. àbó gbọ́ bá ń lọ nìyẹn tí bá ti lọ tí lọ dẹ̀ lọ kí ẹ wo ogun náà. àwọn ewu ogun nǹkan bá yẹ. àwọn ọmọ tí mo tí lọkùnrin ta fi ṣe egun ayé wa lọ. àti tún ẹ. wàláhì mo ń sọ yìí gan o gbọ́dọ̀ má gbọ́ wàláhì làzì o ní gbọ́rọ̀ wa o mọ tí mo ò rí o gbọ́n tí mo sọ fún láìpẹ́ yìí ni mo ní ọ̀rọ̀ tiwa fún rẹ̀ lẹ̀ bíbù ògùn ló jẹ́ bó o ní aláàárẹ̀ ó ṣe pa oògùn rẹ̀ tì láì ṣe pé ó fẹ́ fa ó fẹ́ fa aburú fúnra rẹ̀ o kò sí bó ṣe lè pògùn rẹ̀ tì oògùn ni ọ̀rọ̀ ti wá jẹ́ fún rẹ̀ lẹ́bíbù oògùn ni ọ̀rọ̀ wá jẹ́ fún àárẹ̀ tí ń bẹ lára rẹ̀ kò sí bó ṣe lè pátì kò sí bó ṣe lè ṣe tó fi pa oògùn rẹ̀ tì so ọ̀rọ̀ tó ti ń gbọ́ látọjọ́ yìí ti ń wúlò fún oníyìí ló wà sọ pé o gbọ́ mọ́ o tó bẹ́ẹ̀ so. ò tó bẹ́ẹ̀ jàre oye ẹ̀kọ́dà eléyìí gan ó tún ń gbọ́ insha allahu alazim torí yóò wúlò fún yóò ṣe kí ni yóò wúlò fún àwọn ọmọ tí wọn kò ti ń ṣe kí ló wá kàn wá pẹ̀lú yẹn ànírédèrèdè ló ń sọ nínú ẹ̀sìn so ó sọ lórúkọ ẹ̀sìn alọ́bàdẹ́dà má sọ má má wí má má pé àwọn mùsùlùmí sídìí lórúkọ yìí pé. public figure ní ẹ lórúkọ ìsìláàmù so èyí táwa ń sọ fún ẹ nìyẹn ìtawà jẹ́ kó ṣe kí ni ìta ń jẹ́ kí o mọ̀ nìyẹn so ìtawà ń jẹ́ kó ṣe kí ni ìtawà ń jẹ́ kó mọ̀ nìyẹn oye àti ìmọ̀rákò tó ti ń ṣẹ̀mí àǹsó kódà wọn bá àti ìmọ̀ bí wa gan tó ti ń ṣẹ̀mí gan kò ní à ní pẹ̀lú yẹn náà so ìtawà ní pírọ́blẹ́mù pẹ̀lú ni pé àlóhùn sọ ìsọkúsọ so, wàláhí tó bá sọrí dèrèdè má tó kàn jòkó rẹ jẹ tó ṣe dèrèdè má àmọ́ wọn ọ̀nà kódà ò bá àmọ́ ṣẹ̀sìn bó ṣe yẹ o ṣàpà àwọn èèyàn sí ìdí ànùmá bó tẹ̀yà sí pé ó yẹ kó ṣẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà kó tẹ̀lé òfin alọ́bẹ̀ẹ́dà bó ṣe yẹ àbí so àmọ́ tó bá tún wá ṣe so oye tó tún tó tún tó ṣẹ̀sìn tó tún wá ń gbógun ti tó wá ń pè àwọn èèyàn sí ìdí ìntí ìṣẹ̀sìn ibi tá so a sì ní dáadáa torí àní wọ̀n ọ̀ràn so àní máa wọ̀n ọ̀ràn kó máa sọ̀sọ́kúsọ sórí àwọn mùsùlùmí àní máa wọ̀n ọ̀ràn kó máa pa àwọn mùsùlùmí sí di nǹkan kí nǹkan èyí táwo ní ṣe kíni tí àwo ní gbà fún ẹnìyẹn lólórí so o fẹ́ o kọ̀ àní gbà fún ẹ lórí yẹn a sì máa sọ fún so hatta tẹ̀túbá títí tó fi túbá títí tó fi yíwà padà hmm àti ìrákọ̀ táwọn àbá àti lùsẹ̀ ní ayé wọn bọ̀. Ọlọ́run fi bẹ́ẹ̀lì kíámọ̀ ti rí wọn ni. Allọ́bẹ̀ẹ́dà kò fi bẹ́ẹ̀lì kíámọ̀ ti rí kò fi hàn mí o. Dàbíbù, èyí sì ẹ̀ ipe mo mọ ohun tí ó ṣẹlẹ̀ sí mi lálùkìyàmọ̀ o ó yé ǹklémù mhm, ẹ̀ o àmọ́ alọ́bẹ̀ẹ́dà tí ó ṣàlàyé àbíkẹ́ alọ́bẹ̀ẹ́dà tí ó fi bálkìámọ̀ ó ti rí hàn mí óyé ó ti ṣàlàyé bó ni a ṣe ṣe bó ni alkìámọ̀ ó ṣe rí tó bá dijọ́ náà ó ti ṣàlàyé fún wa pé ìyà ń bẹ tó lágbára fún àwọn ẹni tí wọ́n bá já létí lápá tí wọ́n kọ tí ikún sí àṣẹ ohun Allah àti ti òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ti jẹ́ ká mọ̀ ipe ìyà ń bẹ fún àwọn ẹni tí wọ́n bá jẹ́ onígbọ̀nrí èèyàn sí ọ̀rọ̀ ohun ọba dẹ́dà àti ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ annabi sallallahu alaihi wasallam oye allọ́bẹ̀ẹ́dà ó ti jẹ́ kó yí wa bẹ́ẹ̀ so fúnde léyìí kó má bà wá wà nú àwọn tí wọ́n jẹ ìyà náà káwa náà má bà wà nú àwọn ẹni tí wọ́n jẹ ìyà náà láṣẹ ń sọ fúnra wa pé ànírédèrèdè ló ń ṣe jákujàku ló ń ṣe rédèrèdè ló ń ṣe kì í ṣe pé à ń sọ pé ó ti ṣọ́ pé a rí ọ̀nà Allah àwọn kílẹ̀mù gbogbo yẹn so wọ́n máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó yá sí wípé ó nídìí kó o wá ẹ̀rí wá lórí rẹ̀ tó bá sì lẹ́rìí kó kó ń bẹ̀ ó máa sọ nǹkan míì wọ́n máa sọ fún yín pé àníṣe ìtàlọ́bẹ̀ ẹ̀dá sọ tó jíṣẹ́ rẹ̀ sọ rí ẹ mọ̀ wá sọ pé gbogbo ẹ mọ̀ sọ pé ẹn so so ti ṣọ́ọ̀fin pé wà lìjẹ́nà ni ẹ mọ̀ bóòlù ló tẹ̀ fi ponú báyìí èèyàn níbi dà so ló tẹ̀ fi ponú báyìí wọ́n ní àlọ́bẹ̀ ẹ̀dá sọ òjíṣẹ́ rẹ̀ sọ Allah bẹ́ẹ̀ dà sọ òjíṣẹ́ rẹ̀ sọ ẹ wà máa sọ pé ẹn ṣó ti ṣọ́ọ̀fin pẹ́ wà àlùjánnà ni ah, ó ṣe jọ mọ́ra wọn ṣó ti ṣọ́ọ̀fin pẹ́ rí ọ̀nà Allah ni ó ṣe jọ mọ́ra wọn àní wọn ní ìtàn Allah bẹ́ẹ̀ dà sọ rè ń tàn nẹ́bì sọ rè ó ṣe jọ mọ́ pé ṣó ti ṣọ́ọ̀fin pẹ́ wà ṣé ìyẹn lẹ̀ rí ẹ́n abẹ́ẹ̀ rí nǹkan báyẹn so abẹ́ẹ̀ nǹkan àfikẹ́ kó ṣàánú so àfikẹ́ kó là wá ẹ̀ńlẹ̀ àwọn ò sọ fún wọn pé bọ́yá ó ti ṣọ́ ìpá rí ọ̀nà Allah àwa náà ń tọrọ à ń ṣe kí ni à ń tọrọ ìyọ́nú Allahu subhanahu wa ta'ala àwa náà ń ṣe kí ni à ń tọrọ ìyọ́nú Allahu subhanahu wa ta'ala àwa náà ń tọrọ rẹ̀ ni àwa náà ń tọrọ ìkẹ́ Allah pẹ̀lú pé ohun tó pàṣẹ òun la fẹ́ máa ṣe kìí ṣe ohun tó yòdì sí in tí Allah bá ẹ̀dà paláṣẹ tó jíṣẹ́ rẹ̀ náà paláṣẹ oye ẹ̀hẹ́n so kó má bèé pé ṣọ́nà bá ti fàlìkíámà hàn ni so ọ̀rọ̀ dìndìnrín lélẹ́yìn kìí ṣe táwa ń bọ̀ sọnù ní à ń bọ̀ sọ ni kó gbọ́ àníṣe promote tó ń promote àwọn olórin ṣáájẹ́ àti àwọn ìranù míì tó ń ṣe ìranù gbáà ni kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn Allah má máa ṣe nǹkan yún lórúkọ ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà mọ́ oye ìtawà ń wí fún ẹnìyẹn kó túbá kó ń bẹ̀. kí ló kàn yín pé kí ló kàn yín pẹ̀lú pé àbúrò àti pé ẹnìkan kí ló kàn yín. kí ló kàn yín bẹ́ẹ̀. èèyàn tiwa ni. èèyàn tiwa. ó kàn wá ó ṣe kí ni ó kàn wá torí òun pera rẹ̀ láàfà so òun pera rẹ̀ láàfà so ó sọ pé mùsùlùmí ni ọ́ ó tún wá ń sọ pé àáfàá ni ẹ́ ó àwọn ọmọ kéwú jọ òun bá wọn sọ rédèrèdè tó ẹ kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣé tó bá ń sọ pé àwọn àáfàá àwọn ni wọ́n jogún àwọn ànábì Allah ìwọ náà ó jáde ṣé nínú tí àwọn àáfàá jogún nínú ìtàwọn ànábì Allah bẹ̀ẹ́dà fi kalẹ̀ òun náà ni kí wọ́n máa yin àwọn lóní sájà àwọn lóní òṣì àwọn lóní ìranù àti rédèrèdè so eh? tó bá ń sọ pé tọ̀ ẹ̀yin ulamahu tẹwàrọ́ ẹ́ so tẹwàrọ́ sá àwọn àmbíyàdà oye ìwọ náà ó fòwó bọ́ta so ṣé ó wá wà nù tí àwọn àáfàá jogún nínú ogún àwọn ànábì kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa yin àwọn olórin sájà àwọn olórin òsì ẹ́ àwọn olórin ìyà àwọn olórin àbùkù àwọn oníkọkúkọ ẹ̀dá àwọn oníkọkúkọ ìrégbè àwọn olórin taka súfè ṣe nínú tí àwọn àfáà jogún nínú ẹrù àwọn ànábì Allah ẹ̀dá nìyẹn ó wá ní ká máa wọ̀n ọ̀nà irọ́ wa níwọ̀n ọ̀nà ó ti bẹ̀bẹ̀ ó ti bẹ̀ wá àmọ́ àgbà ẹ̀bẹ̀ yẹn ó lè bẹ̀ wá fún nǹkan míì lọ́jọ́ mi lẹ̀ bíbù ká gbọ́ àmọ́ ẹ̀bẹ̀ eléyìí tó ń bẹ̀ yìí ipe ká máa ṣe tiwa kó máa ṣe títẹ̀ àní gbà àní gbọ́ so àfìgbà tó o bá ṣe nǹkan yún lórúkọ ìsìláàmù má tó sì pèpè sídìí ìranù mọ́ oye. so ọmọ táwa sì fẹ́ràn àgbọ̀rọ̀ gbẹ̀mẹ̀ pamọ́ aṣọ sílára níbi pẹ́ orí kan mú kọ́ orí kan làwọn bá lọ sí ilé oníná ilé olóògbé méje òun ni mo kọ́ lórí gbọ́mọdé ṣeré àgàgà ọmọ nítorí pátápátá o èyí nǹkan tí kejì nǹkan tí mo sọ. ṣe bá a bá a sọ nìyẹn. ọ̀rọ̀ yìí lágbára gan. lágbára gan. òun ló ní mo mo ń ṣe bòmọ́tà sí. bòmọ́tà sí. bẹ́ẹ̀ ni bòmọ́tà ni wá. bòmọ́tà ni wá o. ẹ máa kọ́ sílẹ̀. ó kọ̀ wọlé pé gbogbo àwọn olóyè tó. ó kọ̀ wọlé pé gbogbo àwọn olóyè fẹ́ mú ayé yìí. àwọn ìjọba pàdé ara wa dé. bàbá pàdé ara wa dé amẹmẹ. ìwé ẹjí ẹjí ẹjí jago ife lúkù. ẹjí jago ife lúkù. àtẹ̀tún lè já tilẹ̀ lẹ̀. máa jọra wọn o. kaba mú ẹ sọ́wọ́. ẹ̀jẹ̀ àgbẹ̀. bẹ́ẹ̀nu dákẹ́ èdè èdè òsì kí ni wọ́n ń sọ kí ló ń sọ tó bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ ó lè pààyàn ni lẹ́bí ibùsùn lè pààyàn ni àní <laughs> ó lọ ẹ̀sìn òun sọ tó bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ ìjà mélòó náà ló lè jà ẹ́ ẹ̀ṣẹ̀ mélòó náà ló lè gbá ẹlẹ́bí ìbùbọ̀ táwọ́ ò bọ́ sọ gbogbo àwọn rédèrèdè òṣìyún ẹ̀rí ló kàn wá ìmọ̀ ẹ̀sìn ló kàn wá so a ti sọ fún ọ tó bá fẹ́ jà tó bá ń wá ẹni tó fẹ́ bá jà tó fẹ́ bá jà ìṣẹ́ so àwa mọ àwọn àwa mọ àwọn ọmọ ẹ̀yà onísúnnà kan tó wá sí pé ohun tí wọ́n ń gbájúmọ́ òun náà ni kí wọ́n ṣe kí ni kí wọ́n gbá ẹ̀ṣẹ́ so ohun tí wọ́n ń tréènì fún ni pé káwọn ọmọ bọ́n ṣe gbá ẹ̀ṣẹ́ alébọ́ ọ̀gánáìzì kan náà àwọn ọmọ ẹ̀yà onísúnnà tí wọ́n ń gbá ẹ̀ṣẹ́ yùn ká mú ọtí kó wá rí bí ó ti lọ àmọ́ tó bá ti kan wa tó yé àwa ń tiwa káwa bọ́ sọ̀rọ̀ ìmọ̀ òun ló kàn wá pẹ̀lú rẹ̀ so tó bá fẹ́ jà oye o wá sílẹ̀ Haúsá ń bí ó ní àwọn ìjà kan tó máa ń jà dẹ́mbé ni wọ́n máa ń pè oye dẹ́mbé ni wọ́n máa ń pè àwọn ọmọ Haúsá ni wọ́n máa ń jarú ìjà bẹ́ẹ̀ oye a lè organize a lè bọ́ búùkì slọ́ọ̀tì kan kí wọ́n so kó kó kó kó mọ̀ yí pé o lè ja nǹkan kan nú ìjà ẹnu lásán ló kàn ṣe but àwọn ò ní nǹkan kan pẹ̀lú pẹ̀lú rẹ lórí yẹn so àwáwí lásán lélẹ́yìn ní táwọn sọ fún ọ ni pé má pèpè sí di ànùmá sì má pèpè sí di ìsìnàmá sì má pèpè sí di ìranùmá ní táwọn ń wí fún ẹni yẹn oye so Allah bẹ́ẹ̀ dà yóò jẹ́ kó o lè gbọ́ o Allah bẹ́ẹ̀ dà yóò jẹ́ kó o lè gbà o Allah bẹ́ẹ̀ dà yóò jẹ́ kó o lè ronú pínwàdà o ìrẹ̀lẹ̀ bí ìbúlágbàjì so wàhálà wa sallallahu sallama على نبيه وعلى آله وصحبه أجمعين فسبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك